dákẹ́ o ẹ dákẹ́ bring the world closer to your doorstep once again. Second match ti fẹ́ bẹ̀rẹ̀ láàrin Ọ̀bẹ̀rẹ̀ United àti Muyi Star. Ní first half, wọ́n gbá one zero lọ. Àwọn Muyi Star ni wọ́n ní one, àwọn Òkè Ọ̀bẹ̀rẹ̀ wọ́n ní òdo.

gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ tẹ́lẹ̀ àdìbàdẹ̀ ti ṣe sọ lọ àwọn múyísítà ló ń wọ lẹ́mọ́ lemon green tí àwọn ọ̀bẹ̀rẹ̀ united tí wọ́n wọ pink àwọn múyísítà wọ́n ti wà ní. Ni ọwọ́ ìsàlẹ̀ tí àwọn ọ̀bẹ̀rẹ̀ tí wọ́n wà ní ọwọ́ òkè ọwọ́ ìsàlẹ̀ dẹ̀ ni ọwọ́ òsì bẹ́ẹ̀ ni ọwọ́ òkè ni ọwọ́ ọ̀tún Koikimedia bringing the world closer to your doorstep. yọ àní àbújá. dáàbì ẹ̀gbọ́n tó wẹ̀ ẹ̀rọ yẹn ni wọ́n ti lọ́rọ̀ ẹ̀rọ yẹn. wọ́n ti èdè máa ní láì ìyọ̀kan ní náà wọ́n fún wa lè

ṣe kọ́ wa ṣe fún ọ̀pá ọdún yìí. ẹ ṣe jọ ẹ ṣe. ìdí àwọn olóṣèlú ìdí àwọn àyànfẹ́ wa. ọ̀pọ̀ olùkọ́ ń lọ sí owó orí kó gbọ́dọ̀ wọ́n kílò náà fẹ́ ṣe yìí o. wọ́n wà ní wọ́n wà ní wọ́n wà ní. kò ní kò ní sẹ́ ẹ máa gbá kọ́nà ìdájọ́ ìgbà bẹ́ẹ̀ lọ́lẹ́kọ̀ọ́ mẹ́ta. ẹ̀gbọ́n kò yẹ kẹ́ mu àwọn díẹ̀ náà láti àwọn díẹ̀ náà kò sí ìwé. Thank you.

Get your goal to keep an eye. So fast, keep an eye now. Watch. Get your goal to keep an eye. Thank you ó kàn fún kínní ní ọ̀tá afagen control ti kípa control ti kípa ẹ̀ka ló mú àwọn ẹ̀ka ló mú àwọn tó wà nínú ẹ̀ka control ti kípa bẹ̀rẹ̀. Thank you, thank you, thank you.

Your power is gone. Koiki Media bringing the words closer to your doorstep Omo Obere United ó ti gba yellow card nítorí ó sọ̀rọ̀ àlùfàǹṣá sí Thank you.

bá ti parí bọ̀ ọ̀nà. Thank you.